Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV This is a strategic way to capture your land. Èmi ò bẹ́ ni kankan o, mi ń bẹ́ ni kankan. Tó bá wù ọ́ kó o sùn, tó bá wù ọ́ kó o má sùn, ṣùgbọ́n tó ti dáa, òun ni kó ní kálukú à ń sọ ní kọ̀rọ̀ à ń sọ ní gbangba ṣé àti rí pé strategic way in order to capture Yorùbá land òun lélẹ́yìí <laughs> subhanallah àwọn èèyàn wo tí ìmọ̀ mẹ́mẹ́ wọ́n sọ pé ogun ò tí wọlé ká má fogun ká má fogun kò sógun ogun ò tí wọlé ogun ti wọlé ó ti ń jà wá torí pé kò tí ì kan ọba kò tí ì kan joyè ni ò tí ì jẹ́ kí solution wáyé lórí ẹ̀ yóò kan ọba láìpẹ́ ọmọ àkàjòyè láìpẹ́ ẹ̀yin ẹ máa wò àwa ń sọ à ń sọ <laughs> ṣe i pé Ìgbòho tí wọ́n capture tí wọ́n gbé embargo lé lórí àti tán sí yẹn strategic way ni láti capture ilẹ̀ Yorùbá wọ́n ti wò pé the only way tí àwọn èèyàn àwọn the only way tí àwọn expert wọn fi máa dà wá láàmú tán fi máa fẹ́ràn jẹ́ko tí wọ́n á fi free òní káwọn kọ́kọ́ capture Ìgbòho ti ń fún àwọn ní problem nígbà nísìnyí wọ́n fún Ìgbòho ní handcuff àárí e, e, e, eléyìí kọ́kọ́ jẹ́ ìbànújẹ́ fún mi ní tí mo fẹ́ sọ ìkọ́kọ́ jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ṣé Ìgbòho nìkan ni akíkanjú ṣé Ìgbòho tó nìkan ni lọ jí alágbára nílẹ̀ Yorùbá tó jẹ́ pé òun nìkan ló wá jáde ah subahana tó yẹ ká rí hundred hundred Ìgbòho one thousand gbó ń bẹ́ẹ̀ lẹ yorùbá wọn à jáde kí ló tàn jáde torí pé wọn ti gbé bàbá wọn wọn ti gbé ìyá wọn wọn ti gbé àbúrò wọn wọn ti kidnap àwọn èèyàn wọn. they are coming for you they are coming they will surely come for you. ó máa kàn ọ́ torí pé kò tí ì kan ni ó jẹ́ kó jáde ni ó jẹ́ kó sọ̀rọ̀ now wọ́n gbé one time lórí Ìgbòho léè tó sì jẹ́ pé strategy ni o. This is a strategy. If you don't know, if we don't know, this is a strategic way to capture your balance. Gbogbo àwọn tán bá rí pé wọ́n jẹ́ alágbára nígbà tó ní bá àrìn papọ̀ àrìn papọ̀ náà ẹnu oko náà àwọn kan ń gbúgbò àwọn kan ń dúró tì í àwọn tó ń gbúgbò gán pọ̀ ju àwọn tó dúró tì lọ. Àwọn á rí i pé divider ń rù táwọn ń lò yìí ó ti jẹ lọ. Wọ́n wá gbé ẹ́ńbágò lẹ́gbẹ̀ẹ́ olórí wọ́n gbé embargo lé lórí wọ́n fún wọ́n gbé wọ́tẹ̀ lé lórí wọ́n pa àwọn kan wọ́n kó àwọn kan lọ wọ́n wá rí i pé n táwọn ṣe yẹn kò sí ẹni tó tó tó bẹ́ẹ̀ tí ó jáde sanwó apárọ́ sanwó arẹ́nì kankan kó tó jáde lẹ́yìn Ìgbòho sanwó alágbára kankan mìíràn kó tó jáde kó lead kó lead àwọn agitators ààrẹ ààrẹ nobody want to lead agitators nobody bàbá wa Gani Adams ọlọ́njẹ́kẹ́mi ń wógun àwọn gan ojó ni wọ́n àwọn gan àwọn gan àwọn gan kárí bọnú wọ́n kàn ń sọ̀rọ̀ ni àwọn gan kárí bọnú wọ́n latán ni ìṣesí tí wọ́n ṣe ìṣesí kí federal government ọmọ gbèmí ìṣesí kí wọ́n gbèmí ìṣesí kí wọ́n pa mí ìṣesí kí wọ́n fa burúkàn mí ìṣesí eléyìí ò lè là wá kó nu situation tá a wà ẹni tí bá ti ń bẹ̀rù ká má pa òun àwa ò bẹ̀rù ikú kankan ò jọ àwa lójú ikú ò jọ wá lójú ikú ṣé èèyàn máa kú lẹ́ẹ̀mejì ni àwọn èèyàn wá bẹ̀rù kú ju ọlọ́run lọ lẹ́ni now wọ́n capture wọ́n gbé bágò lé olóyè Sunday Igboho wọ́n fún un ní wọ́n gbé wọ́n tẹ̀lé lórí wọ́n tẹ̀ tí wọ́n gbé lé lórí yẹn tí wọ́n gbé lé olórí olóyè Sunday Igboho sí ẹ̀ pé wọ́n fi anchor fún olóyè Sunday Igboho sẹ́yìn ni wọ́n tẹ̀ díẹ̀ wọ́n fi anchor fún wọn sẹ́yìn ni now lẹ́yìn ìgbà tó ní pé àwọn anchor fún olóyè Sunday Igboho kò sí alágbára kankan tó tún yọjú síta mọ́ ẹ sì máa jana lágbóolé ẹ máa jana lẹ́kọ̀ọ́ yàrá alóògùn wèrè ń bẹ lára gbogbo wọn tó bá ń sọ pé olóògùn orí ẹ dàrú pẹ̀lú oògùn tó bá oògùn tó ní tó tó fi ń dà àwọn èèyàn láàmú ládùúgbò dẹdẹrin òpùnà ó ń dà àwọn ará àdúgbò láàmú pẹ̀lú oògùn dẹdẹrin tí ń kó kiri kí n tún gbọ́ kí èèyàn kan sọ pé òun lóògùn ládùúgbò ẹ wá àwọn kálukú ẹ kárí bọ́nú. No? àsán ojo nílẹ̀ yorùbá igbó nìkan lọ́jàkin nílẹ̀ yorùbá igbó ọ̀pọ̀lọpọ̀ àwọn union tán máa da àwọn aráàlú láàmú dẹ̀dẹ̀rẹ̀ ń bẹ lára yín most of àwọn union yẹn nìbàdàn ní lẹ́kọ̀ọ́ ni nìbàdàn ní lẹ́kọ̀ọ́ ni káàkiri tí a máa da àwọn àwọn aráàlú láàmú àwọn amless people àwọn tí ń yọ lẹ́nu àwọn union wọn àrí wọn àrí meeting ṣe lórí yẹn wọn à rí nǹkan kan ṣe lórí àwọn tí ń disturb peace ilẹ̀ yorùbá àwọn tán tán ń dọ́mi àlàáfíà ilẹ̀ yorùbá láàmú tán ń dà wọ́n láàmú tán ń da gbogbo yẹn láàmú àwọn union yẹn ń bẹ níbẹ̀ wọ́n ń dà àwọn aráàlú láàmú wọ́n ń terrorize wọ́n wọ́n ń fi ìnira kan àwọn union tó ń fi ìnira kan àwọn aráàlú ń tọ́ yẹ kí wọ́n dìde sí kí wọ́n so pàǹpà sí pọ́n wà máa kó pankẹ́rẹ́ wèrè pankẹ́rẹ́ dẹ̀dẹ̀rẹ̀ káàkiri gbogbogbòrò wọ́n máa fi na àwọn ọlọ́kọ̀ wọ́n máa fi pankẹ́rẹ́ lu àwọn tí wọ́n mójútó sẹ́ wọn àwọn tí ń lé àwọn bàbá wa kú òlóko ẹ̀ kó pankẹ́rẹ́ lọ bá wọn mọ́ Eh, lójú ak forty seven kẹ́yìn òkú parẹ́ lọ́wọ́ eh, ẹ wá bẹ́ẹ̀ ṣe jókòó lẹ́yìn union yẹn ẹ̀yìn union tẹ́ ń da ìlú láàmú tẹ́ ń da ìgboro láàmú tẹ́ wá fẹ́ sọ orílẹ̀-èdè nàìjíríà ẹ wá fẹ́ sọ orílẹ̀-èdè yẹn di orílẹ̀-èdè jàǹdùkú ẹ fẹ́ sọ làìdé ilẹ̀ jàǹdùkú ẹ fẹ́ sọ ẹ fẹ́ sọ di orílẹ̀-èdè tó jẹ́ pé téèyàn ọba tí ì ṣe tọ́ọ̀dì kò lè rọwọ́ mọ́ ẹ fẹ́ sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè tó jẹ́ pé téèyàn ọba ti sọ ọ́ ẹ̀dọ́ máa ta kó di hooligans kó di hoodlum kò lè rọwọ́ mú ẹ wá ń dàrú láàmú àwọn tí wọ́n ń dà àwọn bàbá yín láàmú lóko tí ń dà àwọn ìyá ọmọ yín gbé ẹ̀ ń gbọ́ ẹ̀ ṣe nǹkan kẹ̀yìn tẹ́ union tẹ́ máa so oògùn tẹ́ ń fúnra yín lóògùn jẹ tẹ́ ń ara yín ẹ wọ́n pa ọmọ kan ní ní ní the other time gbogbo union yẹn tí wọ́n kóra tásípàpà lórí èèyàn kan àwọn òpònú àwọn òpònú èèyàn níwò ròdù mbẹ yẹn eh, ọmọ tí ń ṣe fóònù kan ọmọ ní ọmọ tí ń sa tí ń ta fóònù tí ń ta fóònù níwò ròdù ah, union náà síra wọn náà wọ́n ń pa àwọn ẹ̀yà yín lóko wọ́n ń lé àwọn ẹ̀yà yín àwọn bàbá yín kúrò lóko ẹ̀ ń gbọ́ ẹ wá jókòó síta ẹ̀ ń dá àwọn aráàlú láàmú àwọn tí wọ́n jẹ́ external external aggression tí ń da ìlú yín láàmú tí ń da àwọn òbí yín láàmú tí ń lé àwọn èèyàn yín kúrò lóko tẹ́bi fi ń pa iná náà gbòòrò tẹ́bi wá ń terrorize ìlú ẹ lọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe kẹ́ ẹ ṣe mítìnì kí gbogbo ẹ̀yin union kẹ́ ẹ àwa rí akíkanjú akíkankan Ìgbòho nìkan lọ́wọ́ ajé akin ṣé Ìgbòho nìkan lakin tí ń bẹ nílẹ̀ Yorùbá ni ah ah I'm highly disappointed in you people so nìkan lakíkanjú tí ń bẹ nílẹ̀ Yorùbá ni tó fi wá jẹ́ pé lẹ́yìn tí wọ́n ti gbé wanted lé lórí wanted yẹn èyí fẹ́ ká mọ̀ pé wọ́n fi handcuff rẹ̀ ni o wọ́n fi handcuff wọ́n mọ̀ pé táwọn bá ti ṣe bẹ́ẹ̀ àwọn àwọn máa dín agbára rẹ̀ kù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kárí bọnú bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kárí bọnú sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kárí bọnú ìwà òdèdèrè kí èèyàn kan máa pèrè lálágbára alágbára tó lè lọ bá wa fẹ́ ó pèrè lálágbára ó lè lọ bá wa fèsì àwọn bandits àwọn terrorists tí wọ́n ń da àwọn èèyàn láwa láàmú wá pé orí ẹ̀ dàrú orí ẹ ọ dàrú gbogbo ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ tẹ́ ń da ìlú láàmú yẹn òpònú lọ́pọ̀lọpọ̀ yín ni yín ara alágbára kankan mọ́kọ́ jáde so Ìgbòho nìkan láké tó ń bẹ nílẹ̀ Yorùbá nìkan òun ló lú ọmọ tí ń bẹ Yorùbá ó lè yẹn gidi kò tó sì yẹn gidi àrí ìbàdàn òṣogbo oǹdó àkúrẹ́ ní gbogbo ilẹ̀ yorùbá lẹ́yìn tọ́ọ̀gì ìranù dẹ̀dẹ̀rin yẹn tẹ́ ẹ máa lu àwọn èèyàn ládùúgbò ẹ̀yìn òpònú ọlágbára ọ̀wá wa ń lò níbi tí ọ̀yẹ́ kò sí lọ́ọ́ lọ lọ́dọ̀ àwọn bandits lọ́ọ́ lu agbára yẹn lọ́dọ̀ àwọn àti àti ẹni tẹ́ ń púfù tẹ́ máa fo oògùn púfù tẹ́ máa fo oògùn fanu ẹ̀ǹdó de kẹ́ fún yín lọ́wọ́ àbí ẹ̀ǹdó de kẹ́ fún yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ǹdì owó látàbọ̀dọ̀ ẹ má sẹ́ǹdì owó sẹ́ǹdì kankan máa ẹ má sẹ́ǹdì owó sẹ́nì kankan gbogbo ẹni tẹ́ ẹ wà láàbùrọ̀dù ẹ má sẹ́ǹdì owó sẹ́nì kankan sí gbogbo ẹni kankan wà nù wa mọ́ ẹ bá fẹ́ ṣe sàárà o lè ṣe sàárà ẹ má fún ẹni kankan lówó nínú wa mọ́ síbi ilẹ̀ ìlú wa síbi àjọ nílẹ̀ Yorùbá ni. ṣé bá àjọ nílẹ̀ Yorùbá ni. Eh? àbí kì í ṣe pé àjọ ilẹ̀ yorùbá ni báwo lè yẹn kó sì wá máa dúró nídúró kí kí wọ́n fún ní owó kóhùn tó ṣe ìkànlọ́wọ́ fún ilẹ̀ bàbá rẹ̀ ṣe àrí pé craziness lélẹ̀ ṣe dúró ṣe ìgbòho béèrè owó lọ́wọ́ ẹnìkankan ní tẹ́ẹ̀ fi mọ̀ tẹ́ẹ̀ fi ní fún ẹnìkankan lówó mọ́ nìyẹn ẹ má fún èèyàn kankan lówó mọ́ lẹ́yìn ẹ̀ ń tẹ́ ẹ bá kàn rí pé ẹ fẹ́ compensate ẹni tó bá kàn wín ẹ má fún èèyàn kankan lọ́wọ́ mọ́ pé a ní ìdí owó asáré fẹ́ ṣe nǹkan báyìí a ní ìdí owó asáré fẹ́ ṣe nǹkan báyìí no no tí wọ́n bá ní ìdíwó financially fún equipment tí wọ́n fẹ́ lò tí ò sí a lè kún wọn lọ́wọ́ o ṣùgbọ́n pé kí àwọn tí wọ́n fẹ́ ṣe nǹkan yẹn kí wọ́n máa dìmáàdì pé àwọn ó gba owó káwọn ò tó ṣe irú àwọn tí wọ́n bá pera wọn lọ́dẹ àwọn tó bá pera wọn lópin sí tí wọ́n ń dìmáàdì pé àwọn ó gbowó káwọn tó wọnú gbó ẹ má fẹ́ ní kankan lówó ẹ má fẹ́ ní kankan lówó ìlú ìyájọ́ níní ọ̀run yábọ̀ kì í ṣe tẹ́nìkan ẹ fi ẹ fẹ́ níbọ̀dì lẹ̀ ẹ jẹ́ kájọ máa yábọ̀ wá ẹ jẹ́ ẹjọ́ máa yábọ̀ wá ká máa jí ọba gbé ká máa jíjòyè gbé ẹ jẹ́ ẹjọ́ máa sẹ́ni ọ̀rọ̀ yìí ò ẹni tí ń bẹ́lẹ̀ kò lè níyànjú o tá a bá ti ń fún táwọn kan bá ti ń dúró pé iṣẹ́ táwọn fẹ́ ṣe àwọn máa gbowó rẹ̀ wàhálà kò ní níyànjú torí pé kò tí ì kan àwọn nìyẹn wọ́n ti ń rí rí pé àwọn fẹ́ àwọn fẹ́ ṣiṣẹ́ owó táwọn fẹ́ sìn nílùú tá a jọ ń gbé nílùú tá a jọ ní ní tọ́jẹ́ pọ́jọ kan wá ní tọ́jẹ́ pé a ní káwọn kan wá máa dúró káwọn kan gbó káwọn tó lọ kojú boko haram àwọn kan gbó káwọn tó lọ kojú àwọn àwọn tẹ́rọ́rìsì àwọn àwọn àwọn tí wọ́n tí wọ́n ń kọlù gàngán káwọn ará gàngán wá máa dúró kú dúró pé àwọn ó gbowó káwọn ó tó fèsì àwọn tí wọ́n wá ń dà wọ́n láàmú ṣé ẹni pé craziness nìyẹn craziness nìyẹn ká má gbìyànjú ẹ má fọ́n lówó ká máa wọra wọn níran ká fi pa wọn mọ́lé ẹ má fẹ́ nìkan kan pé bóyá yẹn fà wa tá a máa sọ lù sáànà ni má sọ àjọ káwa ni àjọ wà ń ni àjọ wà ń ni kájọ káwa kájọ káwa nígbà tán bá jọ káwa tán pa nínú àwọn ọmọ tán pa nínú ìyàwó tán pa nínú ọmọ tiẹ̀ náà tán pa nínú ìyàwó gbogbo owó jọ pé kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn kan yìí gèsì kiri ni pé kò tí ì kàn wọ́n ni o ó yẹ kó ní kálukú ẹjẹ́ àkọ́kọ́ sinmi ẹjẹ́ àjẹkọ̀ kan onílé kájẹ́kọ̀ kan àtọ́nílé àtàlejò èmi ń sọ òdodo ọ̀rọ̀ fún wa ni o olóyè Sunday Igboho o ti ṣe tó èmi ó kódà àti sin màmá àtọ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ kọ́ mọ̀dà sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́ olóyè Sunday Igboho sẹ́mínà kọ́kọ́ wo ìgbésẹ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo sẹ́mí sẹ́mí sẹ́mí olóyè Sunday Igboho lọ sinmi kì í ṣèwọ nìkan lolú ọmọ tí ń bẹ ilẹ̀ Yorùbá kì í sì wọ nìkan láyé kẹjú tí bẹ́ẹ̀ lẹ yorùbá sinmi gbogbo ìyànjú máa gbogbo ìyànjú ó ti try ìgbowó ó ti try ó ti gbìyànjú sinmi sinyanji ọmọ rẹ gbé ni sanji sanji ìyá rẹ gbé ni sanji àbúrò rẹ gbé ni ṣé wọ́n ṣé wọ́n ṣé wọ́n victimize life ẹni ìgbowó kò sí yẹn ta ló tó bẹ́ẹ̀ tí ó kọ̀ lọ́nà ṣé nítorí àwọn tí òmòore tó ń gbìjà yìí náà náà ṣe náà ṣe ń lé ẹ̀mí ẹ̀ àwọn tí òmóore yìí Ìgbòho fi wọn kalẹ̀ ẹ̀jọ̀ òdò òdodo ọ̀rọ̀ bí ìkẹsọ̀kúsọ ni máa rí kíní yóò tí ì kan gbogbo wa nígbà ọba kan gbogbo wa gbogbo owó tù jáde àìtí ì kan gbogbo wa lọ́jẹ́ kọ́ máa rí báyìí wàláhì òdodo ọ̀rọ̀ ni òdodo ọ̀rọ̀ ni kò tí ì kan gbogbo wa lọ́jẹ́ kó dà báyìí lọ́jẹ́ orí báyìí o ẹjọ́ kan ní lánàá wọ́n lọ wọ́n lọ kọlu ìgàngàn lẹ́ẹ̀kan sí wọ́n tún sọ yẹ kán tún wá sílùú gàngàn ṣùgbọ́n torí pé wọ́n mọ permutation iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ti permutate iṣẹ́ yẹn dáadáa wọ́n ti rí pé Ìgbòho ti máa ń fún àwọn problem àwọn ti ṣe kéne àwọn ti anchor fún ẹ̀ látòkè àwọn ti ah, ah, ah, permutation iṣẹ́ yìí náà ẹ̀yin ní ẹ̀rọ náà ẹ̀ wá sílùú ẹ̀ wá sílùú kan lákọ̀ọ́kọ́ wọ́n wá lẹ́ẹ̀kejì wọ́n tún wá lẹ́ẹ̀kẹta ṣé ẹ̀ rí pé permutation ni àwọn tí wọ́n lé sẹ́ríkì tó kúrò nílùú gàngàn àtàwọn yòókù tí wọ́n lé kó olùkọ́ wọ́n dá wọn padà síbẹ̀ wọ́n fẹ́ jogún òlu yẹn ni that is a strategic way in order to inherit that particular village. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ subscribe subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò sùn